Osegele Rogele, Osegele Rogele, o ṣábíyàbí dé tewé tegbòdé o. pírí lòlógó jí ewé àtìgbà àwọn baba ńlá wa ṣì wà síbẹ̀. kódà títí dáwọn lè òkèèrè làwọn ọmọ ọkọ yorùbá ń ṣàmúlò ẹ̀ fi ṣaráyé lóore. ẹ bá ń gbóṣùbà fún ṣábí house botanical and spiritual empire. eléwé ọmọ alágbo ọmọ lamẹ́ríkà. ẹ wá ara tewé tegbò tí marajé pépé fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ta ni sọ fún ẹ pé kò sí solution sí àìsàn fibroid ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà rọpárọsẹ̀ orí fífọ́ ní gbogbo ìgbà àtàìsàn inú tó ń bá ọjà lágbo ara. ṣábí apps ni kò kàn sí kí wọ́n fòògùn bílẹ̀ tí wọ́n ti pèsè sílẹ̀ lọ́nà ìgbàlódé ṣètọ́jú ẹ̀. kál kálàáfíà ó sì dé bá ọ lọ́gán. ṣábí apps wọ́n wà ní one two three five five bisonet street houston texas ẹ lè máa pè wọ́n sórí plus one eight three two seven seven four three four six four. ṣábí apps eléwé ọmọ lamẹ́ríkà ọlọ́run ló ń fún wa ṣe kì í ṣe èèyàn.